معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدوك فالله وبا أترى عليكم إكي الله وبا أترى جنجة الله وبا أتي ألافي الله وبا فأسواج ودا أنكوا النبي صلى الله عليه وسلم أن الله وبا عليك بالهدى ودين الحق pẹ̀lú ìmọ̀nà àtẹ̀sìn òdodo babalagọ risala anábì yíwá jẹ́ iṣẹ́ ọlọ́run ọba dógóngó ó jẹ́ iṣẹ́ ọlọ́run ọba alájẹ pé wà á dal amánata wà nọ́sọ̀ al'umma amánà tí ọlọ́run ọba àlékẹ́lá gbé kọ́ anábì sallallahu alaihi wasallam lọ́rùn anábì وتركنا على محجة baidọ́ anábíwá fi wálẹ̀ sórí لنا ilé tó funfun gbò láìlúha kánà háríha òru rẹ̀ dá ẹgẹ́ bí ọ̀sán rẹ̀ ní láyẹ̀zíru anha illa halik ẹlẹ́gbẹ́ka ò ní gúrí kú níbi lànà nábi sallallahu alaihi wasallam àfikọ́jẹ́ ni tí ó pààrọ̀ fọ́nà sọ wá fún bẹ̀ ibadallah àti àmbálàyé lọ lórí ẹ̀ òun náà ni ṣùrútù la ilaha illallah àwọn mẹ́jẹ̀mú tí ó gbọdọ̀ pé lára ẹni tí ó bá ní ìgbàgbọ́ sí la ilaha illallah ẹni tó bá wà lórí gbólóhùn la ilaha illallah àwọn mẹ́jẹ̀mú irú ẹni tí ẹni tí ó bá fẹ́ bí olórí la ilaha illallah tí la ilaha illallah tí ó ṣàǹfààní fún lọ́dọ̀ ọlọ́ọba tí la ilaha illallah tí ó wúlò fún irú ẹni báyìí ọgbọ̀nà ní ìkàtà ń pè ní almahabba ilé ìta pè ní ìfẹ́ almahabba tó ibadallah òun náà ká nífẹ̀ẹ́ gbólóhùn yìí ká tí ó nífẹ̀ẹ́ nǹkan tí gbólóhùn yìí ń tọ́ka lé lórí òun náà ni ìsí ọlọ́wọ́n bá níkẹ́ Allah subhanahu wa ta'ala ìsí ní àṣò nínú ìbádà ká nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ bákanáà gbogbo àwọn nǹkan tí gbólóhùn yìí ń pè wá sí ká nífẹ̀ẹ́ sí àti sàlàyé lè báyìí ní nínú mahabba yìí òun náà ni pé an yakuna Allahu subhanahu wa ta'ala wa rasuluhu ahabbu ilayhi an yakuna Allahu ta'ala wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma gbogbo ẹnikẹ́ni tó bá wà tó bá fẹ́ wà lórí la ilaha illallah inú májẹ̀mú tó gbọ́rọ̀ wà lára ẹni bẹ́ẹ̀ ni wípé ó gbọ́rọ̀ já sí pé Ọlọ́hun Ọba tó rẹ̀ ni ó nífẹ̀ẹ́ sí jùlọ ju gbogbo nǹkan míì ife ọba ni ó leke lori gbogbo nǹkan míì eré tó a tí irú ẹni báyìí bá rí nǹkan kan takotọ ọba àbí nǹkan tó máa ń pèyàn kú olójú ọ̀nà ọba àbí nǹkan tó ọba àlékẹ́lá irú ẹni báyìí yóò nǹkan yẹn kò sì ní gbé ẹnìkankan lékè

yóò mọ̀ wá tẹ̀lé ẹ̀dá kan níbi ìyapasọ lọ́wọ́ba kò sí bẹ́dà ẹ̀ ṣe lè jẹ́ sí kódà kò bá jẹ́ bàbá rẹ̀ kò bá jẹ́ ìyá rẹ̀ kò bá jẹ́ ọmọ tó bí nínú kò bá jẹ́ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ẹ̀ kò bá jẹ́ ìyàwó rẹ̀ kò bá jẹ́ ọkọ rẹ̀ kò ní nífẹ̀ẹ́ wọn tayọ tọlọ́wọ́ba nígbàtí ìfẹ́ tọlọ́wọ́ba níkẹ́lá bá wà níwájú rẹ̀ àti fẹ́ tàwọn ẹni táwọn wíyìí yóò ti ìfẹ́ tọ́lọ́wọ́ba in tọ́lọ́wọ́ba fẹ́ yóò ti síwájú táwọn èèyàn ìfẹ́ kódà kó jẹ́ páwọn èèyàn yìí wọn ìyọnú sí kódà kó jẹ́ kí wọ́n mọ̀ bínú lé lórí kódà kó jẹ́ kí wọ́n mọ̀ èèyàn lódì kódà kó jẹ́ kí wọ́n mọ̀ bá sọ̀tá nítorí ọ̀sà in tọ́lọ́wọ́ba fẹ́ lẹ́sà yìí àwọn wà á rí gẹ́gẹ́ bí kọ́sẹ̀ eléyìí ọmọ tọ́ka sí pé ìfẹ́ ọlọ́run bá lékè ọlọ́run bá ló lọ́kà kó jùlọ àtànẹ́bì sallallahu alaihi wasallam àwọn ló nífẹ̀ẹ́ ju nǹkan mí lọ yóò máa wá nífẹ̀ẹ́ èèyàn lábẹ́ ìnífẹ̀ẹ́ tọ́lọ́run bá tànẹ́bì yóò sì máa kórìíra èèyàn lábẹ́ tọ́lọ́run bá tànẹ́bì sallallahu alaihi wasallam ló fi jẹ́ sí wípé ó nínú hadith anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ wípé la yu'minu ahadukum arábì ní ẹnìkan kan nú yí ò lè tí jẹ́ múmìnì òdodo a lè tí pè ní múmìnì hatta akuna ahabba ilayhi min hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wan nasi ajma'in anábì ní títí tí ó fi jẹ́ síkẹ̀ ní anábì ló nífẹ̀ẹ́ sí jùlọ

ó ní ànábì ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo èèyàn lọ kò sẹ́ni kankan tí mo nífẹ̀ẹ́ tí mo wá nífẹ̀ẹ́ rẹ̀ tayọ wa ànábì sallallahu alaihi wasallam ìwà ànábì ni mo nífẹ̀ẹ́ ju gbogbo èèyàn lọ illa min nafsi ẹlùmọ́ mo nífẹ̀ẹ́ ju ànábì lọ ànábì ni rẹmú di mòmìnì hátà tí ó fi di wípé ó nífẹ̀ẹ́ mi jẹ̀mí ara rẹ lọ ó dìgbà tó di mòmìnì òdòdó Umaru ní gbogbo ẹ̀dá tí ń bẹ lé ayé àti bàbá òun àti ìyá òun àtàwọn ọmọ òun àti ìyàwó òun àti gbogbo mọ̀lẹ́bí òun òun nífẹ̀ẹ́ ànẹ́bì ju gbogbo wọn lọ ẹnu mọ́ ní pé ẹ̀mí ara òun nìkan lòun nífẹ̀ẹ́ ànẹ́bì jùlọ ni tó bá sì tó kú ẹ̀mí ara rẹ̀ nìkan náà ò tí di mòmìnir ó dìgbà tó bá tó débi wípé ó rí wípé òun rí ẹ̀mí ara wọn jà lógun débi pé òun ti wá níbi ànẹ́bì jẹ̀mí ara wọn lọ ó wá bá ànẹ́bì sallallahu alaihi wasallam padà ó ní ànẹ́bì báyìí mo ti wá jẹ ẹ̀mí ara mi lógun báyìí ìwọ ni mo wá nífẹ̀ẹ́ sí ju gbogbo èèyàn lọ kódà mo tún nífẹ̀ẹ́ rẹ̀ jẹ̀mí ara mi lọ ànẹ́bì ní aláàní àrẹ̀mọ̀ ó ẹ̀lẹ́ jí mo mi nítòótọ́ ni ẹ̀rẹ̀wọ̀n náà ajẹ́pà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi ara wa jà nẹ́bì tẹ́bá sọ fún wọ́n yẹ yí ànẹ́bì níbìkan káfẹ́tà àti fẹ̀mí ara wá dí pé mọ́ kọ̀kẹ́mì ní bọ́ntorí sallallahu alaihi wasallam mọ́ pàtàkì ànẹ́bì mọ́ pàtàkì kánẹ́bì mẹ́yẹ̀yẹ́ mọ́ pàtàkì kẹ́sì ànẹ́bì mẹ́yẹ̀yẹ́ mọ́ pàtàkì kálùkù mọ́kà ànẹ́bì ju kí mọ́ wà ní ayé lọ bákan náà ni pé tẹ́bá sọ fún ànẹ́bì ló fẹ́ nǹkan báyìí àbá ìlànà ànẹ́bì ní nǹkan báyìí kódà tẹ́lẹ̀ mi kórìíra rẹ̀ mọ́ pàtàkì kí n tẹ̀lé tànẹ́bì ju tẹ́lẹ̀ mi lọ

ó dìbà tó bá tó nífẹ̀ẹ́ ànábì jẹ̀dẹ̀ ara rẹ̀ lọ bákan náà walmahabbatu li ahliha gbogbo àwọn tó bá wà lórí la ilaha illallah tó jẹ́ mùsùlùmí agbọ̀rọ̀ mọ́ nífẹ̀ẹ́ gbogbo wọn gbogbo ẹni tàbá ti rí pé ẹni yìí wà lórí la ilaha illallah tí gbogbo mẹ́jẹ̀mọ́ la ilaha ti wá kò láti ilẹ̀ haúsá ní o kò láti ilẹ̀ yíbò ní o kò bá láti ilẹ̀ o kò bá láti lúmi tí è Nàìjíríà ní o ó ti ma ya wa agbọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ wípé torí pé kìí ṣe ẹ̀rán tiwa káwá ti dánù agbọ̀rọ̀ mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n ń fi hàn pé yẹn nífẹ̀ẹ́ yẹn ó ni pé kájẹni tó bá dẹ̀ wà nínú wàhálà káwa náà ká bọ́ sínú wàhálà tó wà yẹn ká máa fíìlì nínú ara wa nípa wàhálà ní wàhálà nígbà tó wàhálà bá ní wàhálà ìdánpè nífẹ̀ẹ́ nìyẹn tó pé èyàn ní rí ẹni tí yẹn nífẹ̀ẹ́ sí kínú rẹ̀ máa bàjẹ́ kínú yẹn máa dùn níjọ tínú ẹn tó ẹn tí yẹn bá nífẹ̀ẹ́ sí níjọ tí nǹkan ìbànújẹ́ bá ń ṣẹlẹ̀ sí ìbànújẹ́ ọmọ báyẹn náà tó bá ní kí ló dé ẹwàjá ni ìsọ̀bá ìní se ah abájọ mórí lójú yín náà pé inú yín ò dùn ah so wá ah, wàláì kọgbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ torí pé ẹnífẹ́ rẹ̀ púpọ̀ nítòótọ́ kọgbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ tí bá ń banújẹ́ ní ọmọ bàjẹ́ tí bá ń dunú ní ọmọ dùn tí bá ń rágbẹ́ga inú ọmọ dùn tí bá ń rí pàṣẹ́yìn inú ọmọ bàjẹ́ tó bá ní ìjìnà lọ́wọ́ ìyàn agbọ̀rọ̀ rán lọ́wọ́ agbọ̀rọ̀ dìde sí kanabi sallallahu alaihi wasallam pé almuslim kalmuslim mathalul muslim kalbunyan yashuddu ba'duhu ba'dahu

wàtàrọ̀húnmihìm wàtàràtúfihìm Ànábì ní àkójíwà mùmìní àpẹẹrẹ wọn níbi ìnífẹ́ ara wọn níbi ìmọ̀láàánú wọn níbi ìmọ̀ kẹ́ra wọn kàmọ́tàlì jẹ́sàd Ànábì wọ́n náà gẹ́gẹ́ odidi ara kan ni ìzàṣtọ́kà minhu ibùn tí ẹ̀yà ara tí ẹ̀yà ara kan tí ojú bá rí nira gbogbo ara ní ọmọ rí nira tí erí bá rí nira gbogbo ara yòókù ní ọmọ rí nira etí bá rí nira kódà eyín tí ara bá ní eyín gbogbo ara yòókù lára ọmọ ni gbígbóná ara àìrórúsùn yóò máa sẹ̀rẹ̀ sí gbogbo ara yòókù nítorí pé ẹ̀yà ara kanú ẹ̀yà ara ní wàhálà arábìnrin gbogbo mùsùlùmí ṣe rí nìyẹn tí wá wátá ní a máa rí nìyà inú wọn máa ó dìgbà tàbá tó di báyìí ká di mùmìnì òkútúrò kágbọ́ wípé nílẹ̀ haúsá nílẹ̀ yíbò wọ́n ń pa àwọn mùsùlùmí ẹgbẹ́ wa wọ́n fi àjẹ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ wa wọ́n jẹ́ kẹ́rẹ́ ti se kí ni wọ́n mọ́ wá bàjẹ́ ha kọ́ ẹ pé inú wọn ò ní dùn pé kí ah tẹba dílẹ̀ yíbò báyìí tẹba dílẹ̀ àwọn ìyàwó sí ń jíyà tẹba kí lọ́kọ̀ọ́ pẹ̀lú àmà ilẹ̀ yíbò ah ìyákanẹ́ ló bí yí ni ẹmọ́ ṣe rẹ̀kẹ́ náà ni láìláì nàìjíríà mọ́ tàbá ti gbọ́ wípé mùsùlùmí kan wọ́n nítorí ẹ̀sìn àbí wọ́n wọ́n fi àjẹ́ wọ́n wọ́n pa wọ́n inú wọ́n mọ̀ wá bàjẹ́ inú wọ́n mọ̀ wá bàjẹ́ gan kódà kó jẹ́ pé mùsùlùmí tí ò dédé ni tó bá jẹ́ pé mùsùlùmí sáà tí ò ti jáde ní islam kódà kó má dúó dédé islam kó jẹ́ islam mẹ́hẹ àmọ́kọ̀sáṣe nǹkan tó gbé jáde kó islam tí wọ́n bá ń fi ara ní nítorí ẹ̀sìn inú wa gbọ́dọ̀ wọ́n bàjẹ́ kò yí bá so yí báyìí ilé ìlànà bí sallallahu alaihi wasallam bí kọ́ wa gbogbo àwọn tán dó lórí la ilaha illallah al'amilina biha àwọn tí wọ́n ṣiṣẹ́ tó la ilaha illallah almultazimina bi shurutiha almultazimina bi shurutiha àwọn tí wọ́n gbá ṣùrútù tí wọ́n dún ní máa àwọn májẹ̀mú la ilaha illallah tàbá ti pẹ́ra ní wọ́n inú náà kọ́dọ̀ zálìkà gbogbo ẹnikẹ́ni tó bá wá ń takò la ilaha illallah a mọ̀ kórìíra rẹ̀ lára pa nífẹ̀ẹ́ la ilaha illallah rẹ̀ pé nítorí pé ọ̀n takò la ilaha illallah nítorí pé ìwọ ti kó sí tọ́ yọ jáde kóró la ilaha illallah ta nífẹ̀ẹ́ sí a sì mọ̀ kórìíra rẹ̀ èyàn mọ̀ kórìíra rẹ̀ automatically èyàn nífẹ̀ẹ́ rẹ̀ torí wípé ó ti ó dìgbà tí a bá tó wà lórúkọ yìí tó yẹ pé kèfèrí inú rẹ̀ kàn bí ẹ̀ inú rí yóò dò sí nítorí kíni nítorí ẹ̀sẹ̀ tí ń ṣe rẹ̀ yá wàláhì tó bá kú tẹ̀sẹ̀ yí lásán ya mo láìkí gbogbo yòókù àmọ́ yìí lè nífẹ̀ẹ́ yẹn níwà dáadáa mo lè nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n ìfẹ́ yẹn ò gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ pátápátá ìfẹ́ tó yẹ́ pé ìmọ̀ kórìíra rẹ̀ nítorí pọ́tàkó la ilaha illallah ni ìfẹ́ ayé lásán ni ma máa ní sí kò yíba ní sí yìí so eléyìí báyìí òun lè èyàn tó wà nínú èyàn tó wà nípò iman èyàn tó wà lẹ́nu tó jẹ́ múmi ní tó wà elé báyìí ó rí báyìí nítorí wípé ẹni tí ó ẹni tó ti ń sọ gbọ́nà la ilaha illallah ìní ìmọ̀sílá ìmọ̀ àgbọ́yé la ilaha illallah ò lè jésù nígbésí ayé rẹ̀ bákanáà ìgbà la ilaha illallah gbọ́ ìgbà wọlé kò lè jésù nígbésí ayé yàn لأن المحبة تدل على الإخلاص المنافي للشرك torí pé ìnífẹ́ ọ ń tọ́ka sí wípé ẹ̀mí ìyàn má iṣẹ́ ọkàn ni ìnífẹ́ la ilaha illallah àtàwọn tí wọ́n wà lórí la ilaha illallah àtàwọn tán pèpè sí ọ tọ́ka sí pé èyàn ní ikhlas èyàn ní iṣẹ́ àpọ̀mọ́ ẹ̀mí ìyàn fọ́lọ́wọ́ bá nìkan nù kò tí nǹkan kan ọ̀ráyè nínú ẹ̀mí ìyàn mọ́ nínú báyà ìyàn mọ́ nínú ọkàn ìyàn yàtọ̀ fọ́lọ́wọ́ bá nìkan nìyẹn kò yí báyìí sí yìí ló fi jẹ́ sí wípé man ahabba allaha ta'ala ahabba dinahu ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run bá yóò nífẹ̀ẹ́ sí ọlọ́run yóò sì kórìíra ẹni tó bá kórìíra ọlọ́run yóò sì kórìíra ẹni tí ó bá ṣẹ̀ sí ọlọ́run ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run bá ṣẹ̀ yóò nífẹ̀ẹ́ sí ọlọ́run yóò sì nífẹ̀ẹ́ sí wọn tó bá wà lórí ẹ̀sìn ọlọ́run bá yóò sì kórìíra àwọn tí wọn bá ṣẹ̀ sí ọlọ́run lára pé ẹ̀ nífẹ̀ẹ́ sọ́lọ́run bá bá ní àbí àyà mi eléyìí báyìí eléyìí tí mo fẹ́ káyí ọwà nínú wa minan nasi man yattakhidhu min dunillahi andada ọlọ́ọ̀ ni ó ń bẹ nínú àwọn èèyàn àwọn tó yẹ́ sí pé wọ́n ajẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ wípé nǹkan míì ìfẹ́ nǹkan míì ọdọ́gba pẹ̀lú ìfẹ́ tọ́lọ́ọba nínú ẹ̀mí rẹ̀ ẹlẹ́bọ ni tí ìfẹ́ nǹkan míì tó bá fi lè dọ́gba pẹ̀lú ìfẹ́ tọ́lọ́ọba nínú ẹ̀mí rẹ̀ tó ẹgbẹ́ dèdè bí tí ẹgbẹ́ lọ́ọba sí nínú ẹ̀mí ilẹ̀ gbé ẹ̀dá yẹn náà sí èyàn ti ṣẹbọ ni ṣíkùl mahabba wàlẹ̀dínà ámẹ́nu aṣẹ́dù hùbẹ̀lélà ọlọ́ni àbáwọn múmìnì tí wọn àwọn ìfẹ́ ọlọ́run ọba ló lágbára jùlọ lẹ́mí tí wọn ìfẹ́ nkankan ní òní dọ́gba pẹ̀lú ìfẹ́ ọlọ́run ọba lẹ́mí wọn ìfẹ́ tọ́lọ́run ọba máa ń lékè ìfẹ́ gbogbo nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba nínú ẹ̀mí tí wọn ó túnmọ̀ sí pé mẹ́jẹ̀wọ́ àwọn múmìnì ni pé ìfẹ́ tọ́lọ́run ọba gbọ́dọ̀ lékè ọlọ́ba ní gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo gbogbo ẹnikẹ́ni tí ó bá tí ó bá padà kú ònú ẹ̀sìn nínú yín gbogbo ẹnikẹ́ni tó jẹ́ sí pé lẹ́yìn tó jẹ́ mùsùlùmí ó wá padà sí nǹkan tó gbé jáde kó ònú islam àbọ́lọ́wọ̀ sí islam mọ́ nínú yín tó lóun fẹ́ padà sínú kèfèrí ọlọ́ba ní fasawfa ya'ti Allahu bi qawm ọlọ́ni ọlọ́ọba ò ní bùkátà sí tẹ́ bá lẹ́ẹ̀ fẹ́ padà sínú kúfùrù kò

àwọn tọ́lọ̀wọ́ bá lékí ló fi pààrọ̀ yìí yóò jẹ́ àwọn tọ́lọ̀wọ́ bá nífẹ̀ẹ́ nítorí pé ẹ̀yin lẹ́yìn òṣè tọ́lọ̀wọ́ bá mọ́ ọlọ́wọ́ wá pa àwọn míì tó lóore jù yín lọ yóò fi rọ́pò wọ́n jẹni tó yẹ pẹrẹ báwọn mùmìnì wọ́n jẹni tí ọlẹ̀ fáwọn mùmìnì àìzàtun alal wọ́n wà lè kòkòkò lórí àwọn kèfèrí ní ìbá musulmi lò ní ìbá mùmìnà ẹgbẹ́ wọn lò wọ́n lẹ̀ àmọ́ tó bá bá kèfèrí lò wọ́n lè gbogbo ní ìbá kèfèrí lò ọlọ́ni yujahiduna fi sabilillah wọ́n ma jagun wọ́n ma gbìyànjú sójú ọ̀nà wala wọn wọ́n ma bẹ́sìn ọlọ́wọ́ bá lọ àwọn Yorùbá ma bú wọn àwọn Yorùbá ma fara ní wọn àwọn Yorùbá ma gbówó ti wọn àwọn Yorùbá ma fi orísìísì ìnira kàn wọn ọlọ́wọ́ bá ní wọn ní bẹ̀rù ẹ̀ wọ́n gbajúmọ́ tí ọlọ́wọ́ bá wọ́n ma ṣe gbìyànjú lọ sí ọ̀nà ọlọ́wọ́ bá ní torí báyìí òun náà níbi tí aláǹfààní àti dúró sí lónìí tó pé ọjọ́ ti lọ gan pẹ̀lú báyìí sí insha Allah tó bá tún di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí elétọ́ ẹ́sì pé ó tún wá lórí ìnífẹ́ ọlọ́ọ̀ba àti ìnífẹ́ gbólóhùn la ilaha illallah bó ṣe jọ́nà ẹ̀yàn àti ìnífẹ́ àwọn tó bá wà lórí gbólóhùn yìí bó ṣe jọ́nà ẹ̀yàn líwa lórí ilé tó wẹ́pẹ́ tí eléyìí ọba tí ìdí òdúdó ń gbèsè ayé wa àti ìwà lórí la ilaha illallah nìyẹn tí wọ́n jẹ́ kí ayé ara wò dáadáa ǹjẹ́ lóòtọ́ la nífẹ́ ọlọ́ọ̀ba bí ǹjẹ́ fẹ́ ọlọ́ọ̀ba lékè lórí ẹ̀mí wa jù fẹ́ nǹkan mí lọ láti máa ń sọ tó bá di pé ká ti àfihàn ìfẹ́ tí ọlọ́wọ́ bá tànẹ́bì sallallahu alaihi wasallam tí a máa gbé nǹkan míì sáà nífẹ̀ẹ́ sí jọlọ́ọ̀bá sáà nífẹ̀ẹ́ sí jọlọ́ọ̀bá lọ sáà máa gbé nǹkan kọ́nà máa pọ́lọ̀wọ̀ bá lọ́fẹ́ báyìí ànẹ́bì ló wí nǹkan báyìí káàmù wáwò pé ah, a kọ̀bá fẹ́nu tí wá mú káàmù wáwò pé kọ̀bá àwùjọ tí wá mú sáà máa gbé ìfẹ́ àwùjọ wa sáà máa gbé lékè tọ́lọ̀ bàtà nẹ́bì sáà máa gbé ìfẹ́ àwọn òbí wa tó ká fẹ́ yọ àwọn òbí wa nínú sáà máa gbé lékè tọ́lọ̀ bàtà tànẹ́bì níbi tó bá ti sáàtì máa gbéfẹ́ àwọn tí ò kí ń ṣe mùsùlùmí lékè àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa ẹjá kíyèsí lè báyìí olùgbàtí lè bá tó pé lára wa kátó wà lórí la ilaha illallah nínú àwọn mẹ́jẹ̀ mú tọ́gbọ̀rọ̀ wà lára yẹn ni ẹni tó wà lórí la ilaha illallah abẹ́lọ́wà wà ní kíra kọ́lọ̀ kó sàmì kọ̀kan wa aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wa li ಮಾಡಿ